bá wa páàkì mọ́lẹ̀ ó bá wa páàkì mọ́lẹ̀ ó bá wa páàkì mọ́lẹ̀. Thank you. tòó ti di ọkọ̀ fúlàní. ọkọ̀ fúlàní ló wọlé dé yẹ. ọkọ̀ fúlàní ló wọlé dé yìí. ìgbowó ọ̀ṣà olówó orí ọkọ̀ fúlàní ṣàlìkò wọlé dé ó wọlé dé wẹ́rẹ́ ṣẹrẹ́rò ní kò lè dé pé kò lè wà. Busca la olórí ọdún májà ó dàbọ̀ ó ti lè ló máa tì í.